lè mú kankan fún mi tí wàá jẹ́ tó nìyẹn náà. Alá lórí pé àwọn ikú báyìí, àhábù àmúrẹ́ ilé yìí, àhábù ilẹ̀ yà. Ìtọ́nà bá wọ́n fẹ́ fún ara wọn. Àhábù àmúrẹ́ ni àhábù ilẹ̀. Qala Allah azza kunna ya náà kúni bardan wa salaman ala Ibrahim. Kí lọ́nà sọ fún bàbá fẹ́ pa wa? Àgbo, wọ́n ti kọ̀ sáńtà bọ̀yà. Aha! Ibu èèyàn ń ṣe dípò èèyàn ẹ̀rù bí tán tẹ́sì yẹn rí. Inni ra'aytu fil manami anni azbahaka. Mo rí pé yìí ń dúró lójú ọgbà yìí ọmọ rẹ̀ ní. Tàtẹ̀jìdú ni insha Allah min as-sabirin. Ẹ̀yin ló wá lórí ìlú yìí, tọ́lọ̀ bá ní ẹ̀sìn wà fún wa ń bẹ̀ fún mi. Ó bá débi pé dùn. قال قد صدقت الرؤيا ju ọbẹ lẹ ibùdó jẹunsi ó jókòó lórí nọsùrì ní wọn yọ ọbẹ sí ìhàzà mọkànmú yẹkìnì yẹkìnì ti lágbára yìí tí bá a ti máa ń ṣe lára jẹ nínú mọkànmú yìí àwọn tó ń gbé ṣáwà kékeré lè mú wa kó níbi wúrí bí èèyàn lójoojúmọ́ ṣáwà kékeré bá lè ní ọmọ àti tó tẹ̀lé wúrí tó tẹ̀lé bèlè pé dáwà kan ṣẹ̀ṣẹ̀ wájú òun ò ní ìdílé àwọn owó rẹ̀ ní ìgbàkan náà lè sára owó ìdùn ìkúlé ọmọ ìyàtọ̀ mọ́ta òbí máa rọ gbèlè ó ti ẹ̀yìn kátó wá sọ pé báàbù ṣàwà kátó wá sọ pé àlùfíìsàn ti dà rí ẹ wọlé bìtìlà làálàkàtà sẹfíìn torí pé àkíkọ̀ tí wọn bá kúlùmọ̀lé ṣe kullu mulihin man alaha ala shay'in la yakunu illa min babayn yakin ma ma wara dhalik wa thiqatu bi naf'i ma fi kéèyàn wá ṣíọ pé yìí tí mo fẹ́ kéèyàn mọ̀ pé kéèyàn mọ̀ gbálẹ̀ fún báyìí kullu mulihin gbogbo ẹni tó sọ pé àwọn gbá ilẹ̀ kọta gbálẹ̀ kọta tí ò bá ilé rẹ̀ innahu min babayn la thalith la ọ̀nà méjì náà ni بيقين ما وراء ذلك وما كوين كان بلين دنيا gbogbo bẹ́ẹ̀ ni wọ́n kó tún kalẹ̀ fún ẹ̀kọ́ bẹ́ẹ̀ ní ti dábì lójú kí nǹkan bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ wọ̀nyí. wá wọ́síkọ́tì nàfẹ̀ẹ́ wọ́síkọ́tì yìí di nàfẹ̀ẹ́ dàrí ó mọ̀ pé kí ní ti lámbà yìí ẹ̀ mọ̀ wọ̀nyí. ìgbà pẹ́ lórí ẹ̀ kí ni máa mú yàn parí àti tìtò tó lọ́mọ kí ni mọ́ fún ìyànjú bẹ́ẹ̀ wọ́n ti bà bẹ́ẹ̀ ọlọ́run ọba ẹ̀ka wàá sílẹ̀kùn àwọn ẹlẹ́kùn tó wà tọ́lọ́run lè ṣí fún yẹn ni àwọn kan wà kò ní ó pẹ́ mẹ́rin a òyìn wọn ò lè gbà báyìí inna jannata Allahi ghaliya wa dhalika qala ahadu as-sahaba kama ruwiya ní sọ́nà ní mọ́mí tí mi ní ìlànà sí àwọn mùsùlùmí ahmad qala rajulun allahumma inni as'aluka tamaman ni'ma قال عليه الصلاة والسلام تمام النعمة وكمالها الجنة إذن جاءوا لي تكوين الجنة إنكم بيري ليس في الدنيا إنما هو في الجنة <laughs> تمام النعمة so alu ala yẹn káwọn yẹn kàtírà yẹn káwọn yẹn àbí yẹn على العبادات من عبادة إلى عبادة من عبادة إلى عبادة نعمة عظيمة ẹni tó bá wà nírú ọlá yìí tí ò tún wá rí kọ́lọ̀ ń ṣòro fún un tí wọ́n ń wo àwọn tó lówó láyé pé á òun ò bá sì jẹ́ báyìí ọ̀dì tábìlẹ̀ àbí lẹ́bi ìhùwà adéná lẹ́bi ìhùwà kẹ́yìn. kàmọ́ kọ́lá Musa alayhi salatu salam àtẹ́ntẹ́bìlì lùbì lẹ́bi ìhùwà adéná lẹ́bi ìhùwà kẹ́yìn. ilé ìdájọ́ ní ìtẹ̀fẹ́ lọ́mú yẹn lọ. wàkọ́lá sùnfà يعني كما قال عليه الصلاة والسلام وما أتاني الله وما أتاني الله خير مما آتاكم kí ni máa ń mú ẹni tí ò lówó tó bá ń fẹ́ tó lówó tọ́lọ̀ fún mi dájú tó wà lọ rí ẹ̀rọ kí ni máa ń mú ẹrú sọ bẹ́ẹ̀ fún mi náà dájú sí ẹ̀rọ kí ni máa ń mú ẹrú sí ìbá ṣe àsìkọ̀tún bìlà wàlìyẹ kí ni bí هذا الذي بلغ إليه إبراهيم قال الله عز وجل إن الله لا لا قال وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن بكلمات فأتم قال إني جعلك للناس إماما قال ومن ذريتي يا سيدي قال ومن ذريتي حالا حالا بداني قال ومن ذريتي mo ti gbọ́ mọ́ mọ́ pé ní ìrètí débì kí ọlọ́run kódà bí tọ́lọ́ ń fẹ́ràn yàn ní ní kún tẹ̀ tààbùdù lọ́ra wà á sàkà kọ̀rọ̀bàkà lọ́run bí tààbì. tó bá ń ṣe lọ́wọ́n bá tó bá ṣe ọlọ́run ọlọ́run rẹ̀ àgbàbà ẹ̀ kó lè bá súnmọ́. torí kábà ولذلك قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء لماذا؟ يرتقون كل يوم وجدوا لهم ليكون أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل قال إن كان في دينه صلابة زيد في بلائه وإن كان في دينه الرزق خفف عنه ẹ̀yìn tí mò ń síwá yóò lágbára jù àwọn àmìyà náà ni tàbá fẹ́ dúpẹ́ orí tọ́nà ọba ṣe fún wa àwọn orí ẹwà rí tán níbi lẹ́yìn orí pé kò lówó máa kẹ̀rà tọ́nà ọba ti ṣe fún fún mọ yẹn zuri láàrin jùlọ wàyẹ sẹkẹfù bí máa kọ àtàhùn lọ bádàlá mi ayé yàní má dàkọlá ní sọlá kọlọlá àjẹjẹlá má àtàhùn lọ خير مما آتاه إنتي يعرفوني إنتي من تواني توادا جريلا إنتي من تواني توادا جريلا بدلا من أن يقول هذا الطالب إذا تكون قوم بين القرآن باي قوم كنو لفاظه كي مراجعة باي يتمتع بهذه الأمور لكن يريد الدنيا يقول ابن الجوزي رحمه الله ابن الجوزي يقول قال ما رأيت الضر يعني ما رأيت شيئا الضر للإنسان من مخالطته ممن لم يصلح ìrí tó máa ń kó nira báyàn láyé tó kéèyàn máa báyàn tí ò lè ṣàǹfààní kankan fún yàn kò ní àǹfààní ẹ̀ wá wo látòkè délẹ̀ rẹ̀ kò sí àǹfààní kankan tó lè sèyàn ó dà àǹfààní ìfẹ́ sí láàrin rẹ̀ sí látòkè délẹ̀ kò sí tó lè burú fún ẹ̀mí tó tó rẹ̀. ó ní táàbá ilé ṣọ́ra ní mọ̀kọ́ lápọ̀tì àárín dúníà wọ́n yẹ fáwọn tó lówó tó lọ́lá la fẹ́ mọ báàrin ká sọ pé kíláàsì wa ti yàtọ̀ lèmọ́ ńlá yẹ fúlérù àlá ádámì ọ̀dẹ́fọ̀n ẹni tí ò lè yọ ọdún sí pé bóun ti lọ́pọlọ tó wọn bá àwọn tó ń síwájú òun yìí máa gbé yín fún kí tó ń sọ bó kàn yín. ẹlòmíì ò lè yọ ọdún síbẹ̀ á ò lè fẹ́ kí ó bá yẹn lẹ́yìn á. èmi ò lè jókòó sí ibà tí ò wá wà mẹ́ yòrí ìlú mọ̀nà pátátá fi bẹ̀rẹ̀ yà. tó láàbùdì nínú ṣùkọ̀ ọpẹ́ tiwa ó yẹ kó ju ọpẹ́ tiwa jẹ lórí orílẹ̀-èdè náà. في قوله وما أتاني الله خير مما أتاه كما كن يا بيا آه، يعني ما دي رجل يلك يعني آه، آه، أريد يحكي زوال يا إبن جواب الله أنا من القطران أبلون بنا وما جتيك نواتي لدى الله orí ọ̀rọ̀ sheikh mọ̀jú alìsàlùmọ́ ni pé tọ́lọ̀ wọn ṣe fáwọn afọ àlágbára bíi karamọ́ ti làwọn lè yà. Tàlámù kò yá ọbẹ̀ ah, lọ́mọ ọmọ àárọ̀ ah, ilé kiri ló ti máa máa ní ìjẹ́ kí nǹkan yé wọn. Ìjẹ́ kí nǹkan yé wọn. Torí kí nǹkan yé wọn yóò. Kàmọ́kọ́ lọ́dún àgbà fẹ́ràn ọjọ́ láàyè wọn. Ànábì bá dín Ramadan. Qala من ماذا قال النبي قال وجه أجود الناس كان النبي صلى الله عليه وسلم كان أجود الناس وكان أجود ما يقول في رمضان النبي لولا وجه ibi tá nàbí jù wá láwọ́ jù kàbọ́kọ́ lọ́wọ́ ní رمضان iná inú ọ̀rọ̀ المعاني wọ́n ní bí mọ́lá tánà bí wájú kú pẹ̀lú jìbìrìlì bá yóò darí tó olùkọ́ ah, jìbìrìlì wọn kọ́ lọ́kọ́ tí àmì bí báyìí lè rí orí kan pé ha ah, ìtum ayé ayé táì ah, gbogbo ló bá ní ògbò bẹ́ẹ̀ ni. tó àwọn àròkọ kan fẹ́ gba aládàá nìkan yín dúpẹ́ ni bóòrù ni ọlọ́run ṣe wájú kánà bí rí ìpè ọlọ́run bá sọ fún anábì Muhammad sallallahu alayhi wa sallam يا مريم اسكني لربك واسجدي واركعي مع الراكعين نبينا وان كان لهم حتى تواربت قدماه فقيل له لما تصنع هذا يا رسول الله قد غفر لك ما تقدم من ذنبك وما تاخر قد فهم القران ما جوابه افلا اكون عبدا شكورا اذا اوتيت هذا طبعا من يقول لي يا مسؤول ànábì lè wọlé bẹ̀ wọ́n lè sọ ilé gbọ́dọ̀ sùn wọn gbọ́dọ̀ tó wọn gbọ́dọ̀ bá lọ́wọ́ sallallahu alaihi wa sallam idha aradta dawama al-khayr fadlu lillahi shukran kama qala ahmad lugba ta ba fe ko re gba lọ́wọ́ ẹ fadlu lillahi shukran wọ́n هذه التوكيدات لا أزيدن ثقيلا لا la ọlọ́run bó jùfílẹ̀ máa ń wọ́lá a kafartum mọ́tẹ́ bá rí orí ọlọ́run ọba tẹ̀mọ́lẹ̀ sórí wá lélẹ̀ láti yámọ̀ nínú orí pínlẹ̀ ọlọ́run ṣàánú ìpọ̀lágbọ̀ yẹ́sùn wàhálà dénú wàhálà tí ń dé bọ̀ nù pé ah ó ti wá rí báyọ̀ lọ́wọ́ wọ́kọ́ tẹ̀síìdù yàní tùzíǹdínú àlèkáàná ẹ̀yẹni jẹ́jẹ́ pé ah, àwọn rẹ̀ wá hàn wá mú ṣùgbọ́n àwọn ti bàjẹ́ nǹkan ti bàjẹ́ lára rẹ̀ kò sí fún wa. بلغ الله فشأن القطاع قال ابن الجوزي ما رأيت أكثر أذى للمؤمنين من مخالطة من لا يخلف ما رأيت أكثر أذى للمؤمنين من مخالطة من لا يخلف. يريد tó kó aburú ó tó kéèyàn máa bá ẹni tí ò láǹfààní tó lè ṣe ìyàrá. oníkálùkù mọ bí a ṣe ń bí fún àyàwọn àǹfààní wa oníkálùkù mọ ẹlòmíì wà tó jẹ pé àà àà jẹmọ àà ọlẹ́yà mọ bá ṣe ń bí fún àyàwọn àǹfààní wa mo mọ èèyàn méjì kan tó wá ń rìn àwọn méjì ẹnìkan lówó ẹnìkan ò ní dáadáa àwọn méjèèjì mọ̀ nínú àwọn méjèèjì ẹ̀tọ́ wa lóòrè tọ́lọ́nkẹ́yìn kì í wá rìn láyé rẹ̀ ìrírí àpẹẹlẹ́sẹ̀ ni ẹnì kejì yìí òun ò ní ní ká sọ ojú tó pọ̀ ní dáadáa kò ní láṣàkà pé ẹ̀tọ́ níyì àwọn fẹ́yọ̀ kọ̀ọ̀kan wà lórí ẹ̀ wá ní tuntun tuntun tí mo rí sí mi ìfẹ́ wo pé tí o ní rí sí mi ẹ̀yìn nìyẹn wọn ti sùn yìí ìwádìí ọdún kan àwọn ọgbà yẹn ní tí ò bá ti ó ti ní báwọn ará yìí wọ́n ṣe nǹkan wọn ó sì ní báwọn ará ìjà wọn náà ṣe ṣe nǹkan wọn. kọ́lá yìí bí náà àbíkọ́lé ọ̀kún lómi àbínáyìn àkàrà kò sí oníkálukú ti fún àyẹ̀yìn ìgbésẹ̀ interest rẹ̀ oníkálukú ti fún àyẹ̀yìn. ẹ ti máa wọn àjókòó kan tó pé wọ́n bá ti pè ìgbè síbẹ̀ ìyẹn wà bẹ́ẹ̀ interest rẹ̀ máa ń fàyàn síbẹ̀ dáa kí ló fa àwọn náà fi yọ ọdún gbọ́kọ̀ bọ̀ kí ló fa àwọn ọmọ nínú ọbẹ̀ ìtẹ́kùn kẹ́ni mọ́tò lọ ilé júlíà tó ní láti mọ́ sí wọn ọ̀dọ̀ fún mọ́tò rẹ̀ lọ́nà àti lọ́nà kọ́ọ̀lá fi kìtà bí yìí minkum man yuridu dunya wa minkum man yuridu al-akhirah ọmọ sọ́jà tí wọ́n ẹ̀kọ́ náà ń sọ ọ́tò ní ṣe ń gbàgbọ́ pé à ah, èyí ò wá sún gbogbo yuridu dunya mọ̀nàfẹ́ ó wá owó lẹ́nu kú òdìlé wà lórí tọ́lọ́mù ẹni yìí wá ń sọ̀rọ̀ ọjọ́ kan wá ní à ní tí ò yẹ ta fún lágbájá níbi bá ló lè wá ní òun lè bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kò mọ̀ pé ìbéèrè bẹ̀rẹ̀ ọmọdé tẹ́lẹ̀ ọ̀pá sáwọ́lá ánàlá òbí ọmọdé ọmọ wò yẹn ọmọ wò yẹn ti sọ bí a nǹkan tá ṣẹlẹ̀ bí wa mo fẹ́ mọ̀ ọ́ ní à ló lè wá yẹn rìn ayé wọn bàjẹ́ lórí ilé ìwé máa ń rán ní ilé àti àwọn onígbà gbogbo ẹni tí wọ́n ti choose àwọn tó choose lọ rẹ̀ sọ pé ọ̀rọ̀ contract lè ṣẹlẹ̀ tó máa ń wọ́n kàn ọ̀gá ẹ̀sán méjì náà jọ rìn ní à oníkálukú mọ̀ ní ọlọ́run sì máa ń san ẹ̀san sí balọ́kà wàláyé ọlọ́run san wàláyé ọlọ́run san ẹ̀san sí واعلموا أن الله يحول بين المرء وقلبه واعلم <laughs> أن الله يحول بين المرء وقلبه لا nínú gbogbo ṣe ìfẹ́ rí So sincerely, there is another sincerely to do had your gratitude. Ọkùnrin yá oúnjẹ rẹ̀ ní. Ọlọ́wà ní orí tó wà sálẹ̀ yìí. It's like kó tó rò èmi ń bẹ láàrin méjèèjì. Bẹ́ẹ̀ni wọ́n ń gbé information ẹ̀rọ rẹ̀ ń bíbọ̀ A lè dà rẹ̀. máa ń háàkì gbogbo tẹ́yìn bá fẹ́ fún yóò wá jẹ. abẹ́mọ̀ ni àdéhùn ọ̀wá wọ̀ tá so muslim ti mọ lọ́wọ́dọ́ ìpẹ́sípẹ́ ṣètọ́n ákà sí ọ̀dà yóò tún ayé nìjẹ tẹlẹ mọ pinch of death ẹ mọ pinch of death àbí ọmọ ìṣẹ̀ bá ń lọ wà. kọfí kò lè ṣe ńlá owó àyàtọ̀ tàdúlù àlá àná owó àdéhùn tàdúlù àlá àná owó àdéhùn. Abu Malam. Qala man وقع بصري على شيء إلا رأيت فيها لله آية kí ìjáde yìí lọ́kàn kí wá rí kàkà àti ìyá ilé tó ń tọ́ka sí ibi ọlọ́run mo ń sọ fẹ́ nìkan jọ kan pé mo mẹ nìkan tó ní kò sọ lọ ẹni àwọn òun sì wà lè o fíkù fíkù dáadáa ní oníkòsọ́lọ̀ ìtọ́ni ẹ̀ sọ wọ́n ní good fix ìwọ sí wà ti sọ́lọ́ àbí ọ̀rẹ́ ó ti ń bí àti wọ̀. wàfí kò lè ṣe ńlá owó àyà tán tàdúlù àlá àná owó àrẹ̀dùn tàdúlù àlá àná owó àrẹ̀dùn. ọkàn rẹ ti dá lóòótọ́ tó o bá ìdí tọ́lọ́run fi bọ́ ṣọ́ information sí bọ́ láti ní àkáyọ̀ rẹ̀ èso ti misinform ẹ̀. The integrity of the message ló ti bàjẹ́. Ibi tí wọ́n fẹ́ ṣọ́ ni Abalabi. Yàrá ìṣàlọ́ are protected. You are available for the users. Àbí confidentiality kò ní oṣù ti àfẹ́kùn tẹ́lifíṣẹ́ ó ti hajj mọ́. tó tó wà ló wà ló kìrìtógráfì pé òfin fọ́ọ̀mù a òfin tèbù mẹ́sẹ̀jì yìí níbo àdúgbò kò sí kìrìtógráfì tó dàbí kùránì onídìbò ní right information nínú ọkàn yìí ọ̀n ìfihàn bá tó ní right information ló tó lè rí nǹkan result tó fẹ́ jáde bí ọjẹ́ good result ó sì ní àwọn other things but at least information yẹn gbọ́dọ̀ tí ó fi dénú ọkàn gbọ́dọ̀ jẹ́ right so ẹni yìí sọ pé à ó bá bá ní pé tí wọn ayé òun pàdé eléyìí máa ń rán ìta ìyàmù àhà oníkálukú máa di títí gbogbo ẹ̀ tó báyìí láyé mo ti rẹ́ ń tá a jọ kí lọ́dọ̀ àwọn àpá rẹ̀ tó sì mú àfa lọ́ta pé kí n fáwọn lówó àjọpẹ́ ọlọ́dà pa ó yà mí lọ mi ìmọ̀ sí ìmọ̀ súnmọ́ ẹ̀ ọlọ́ọ̀hìn lẹ́bi ìkọlọ́kọ̀ sábà wọ́n ti ọ̀tá. ó sì mú àfa lọ́ta pé àfa ìfáwọn lówó ní àtúwò làwọn wá bí. yẹ́n children in science class wọ́n mú to have different understanding of science concepts across the. níbo. Thank you.

tí wọ́n wò lọ́kàn mi pé àbá ìgbésẹ̀ ìpàdé nígbà yìí. Fún yàn lówó, ìdí ìgbòho ìtàwé, kí ló kàn wọ́n bẹ́ẹ̀? Wọ́n láì dógọ́rọ̀, ẹ jọ wo ọ̀gọ̀rọ̀ àwọn tí súnmọ́ àwọn àfa, ẹ mọ̀ àwọn tí wọ́n súnmọ́. Àwọn èèyàn mímọ̀ wọn ní súnmọ́ ọdún ìbálò. Kò ní gbà mọ́ ọ̀rọ̀ ìbálò. Ìmọ̀dé ò wọláhì tẹ bá rẹ lómi ti máa ń bẹ lọ bẹ àkó ti dàbí lágbájá ìnáma yẹs àdúnyà kì í sì mọ rẹ kì í sì bẹ̀rẹ̀ Ọlọ́run rẹ níbi bẹ lọ dúníà tó wà lára tó bá ìmọ̀ tọ́lọ́run kan gbogbo àwọn ibi oníbi tọrọ ìmọ̀ náà yẹs àlùwàn ṣòro dín àwọn yẹs àlùmáàlì wàkẹ́rẹ́ wàkẹ́rẹ́ tọ́wọ́lẹ́bùlẹ̀ ẹ̀yìn ìrídùn nàjà àyìn nàjà kò sí ẹnì kankan tí tọ́lọ́hùn sì mọ́ sí lọ́kàn rẹ̀. àfa àyàtà haraj àfa òun wá dẹ̀mọ̀ báyà pé àti bàbá ọmọ ìlú wọn lẹ̀ mí. ó lè rí bí a dẹ̀mọ̀ bá wá kọ́ńtrátì kan pé ẹ̀wọ̀n tẹ̀lé orí ìdí nípa àwọn oníkẹ́yìn náà lọ bẹ̀. àmọ́ pa àwọn kéwù ni mo ní ẹ̀rí kan tó sọ fún mi pé ah, mo bẹ ọlọ́run pẹ̀lú ìlú rẹ̀ ọlọ́mà forí jù. ó ní à àlìkíámọ̀ nìkan lè kọ́ ẹ̀kọ́ láyé òlámọ̀lẹ̀ fún báyọ̀ pálówé náà ni ó ní àwọn eléyìí kọ́ alálìkíámọ̀ àtayé subhanallah awalam yakul an-nabiy sallallahu alaihi wasallam antum a'lamu bi umuri dunyakum وما جريما إني وجدتني أني علمتك الدنيا للآخرة أنا بنفسي أحسن الدنيا أنا أولي القوانين الكامة طيب ها ممكن أقول المثل للكيكو أقول المثل للكيكو nínú ìjà ó ti sọ bẹ́ẹ̀ ó ní gbogbo ẹni tí ìrònú rẹ̀ làákàyè rẹ̀ ò sí níjọ́ tó ń bá a sọ̀rọ̀ kí wọ́n ń fẹ́bọ̀ rẹ̀ mọ́ kọ̀ọ̀kan balẹ̀ o. làákàyè rẹ̀ ò sí orí tó wà báyà níjọ́ tó ń fẹ́bọ̀ mọ́ kọ̀ọ̀kan balẹ̀ lọ́la nígbà wa sọ kàmí nà pàrọ̀ torí pé àlùfíà wà ní tí fi ń wọ ẹ̀ka ẹ̀ kan so òfin Sahih Muslim ẹni bèrè pé kílẹ̀ rí pé ṣàtọ́n àwọn ààkì commission tó ń bẹ̀rù tó ní mọ́mí mọ́lúdì yìí láti ilà yẹlẹ kí ló ṣe fà mọ́mí mọ́lúdì yìí láti ilà yẹlẹ kí ló ṣe fà kò sí ọmọ kankan tí wọ́n bí àtúnṣe tó ń tan pẹ́pẹ́ wọ́yẹ́ sọ́ra yóò wá ké oní ẹ̀fún tó máa ń sún pẹ̀lú màbí ẹ̀. ọ̀yọ̀kọ́ lè má á ní akílódé tí ṣe àwọn olùmọ̀ ó fi create connection The ìjọba nílẹ̀. وقال عليه الصلاة والسلام إن الشيطان يجري في ابن آدم مجرى الدم kí ni ń gbé information lọ sínú brain blood kí the ń gbé information jáde wá sínú heart blood ó lè mọ jẹrẹ blood cell torí ìwọ ọmọ jù báyẹn lọ ń tẹ̀ mọ́ náà máa dí ẹnu pé ilé blọọ ẹ mólíkù so ẹ jẹ́ ká define níta fi ń bá wọ̀nyá níta fi ń lọ jókòó tá ń lọ níta fi ń ṣe tá ń ṣe mọ̀hẹ́mù jíjàdíà ìbàdàn bá wọn ara aburú tó wà bẹ́ẹ̀ alimọ́nù ìgbàjọ́ sọ pé ẹni tí bá bá àwọn èèyàn tí ò láǹfààní tó lè ṣe rìn kó ní máa burú tó lè ṣe máa ń láti ẹ̀ka ṣọ́ọ̀bà bí kó dàbí ẹ̀ bá rí pé mi ò kọ́pì wọn wà láti yẹ̀sùrù mínúhùn kò sì jíwà wọn ẹgbẹ́ gbogbo ṣe kọ́kọ́ sọ̀rọ̀ máa rọ àìsù àtàrọ̀ adam mílímù mìíràn mílímù kọ́lá tó ti mọ́lá yẹ̀sùrù fa iná tọ́bù àyẹ̀sùrù فإن الطبع يصرف أو يصرف torí pé bí ẹ bá ń báyà ń tẹ́ ẹ bá jọ mọ́ ń sọ̀rọ̀ papọ̀ ẹ lọ wù pọ̀pọ̀ àti ọwọ́ afẹ́ra wọn láàrin ọdún kan ẹ tó bá ní kọ́lùkù tó wà jàmbá láàrin àwọn méjèèjì yóò drive and gate ó fẹ́ mọ́ sọ̀rọ̀ ní tẹ̀ ó rí i pé ìrònú rẹ̀ lè wà ní wàláhìláwìn mo ti ní ìrìn tó yẹ pé òun náà sọ pé àpàlẹ́ ah, bí yẹn babalágbẹ́já sọ̀rọ̀ ó lè ju làákàyè bẹ́ẹ̀ bá ayé ẹ̀sán àwọn yẹn káwà tẹ́ bá bá wọn sọ̀rọ̀ jù sùmáà tẹ́ bá bá wọn sọ̀rọ̀ jù àǹtá sọ́fà tẹ̀síìrì tẹ̀síà ó kàn rí pé àwọn ah, náà kàn sọ àti ẹ lọ wo táwọn èèyàn sọ lánàá nípa pé ìjà lásìkò wa lè fi dà ẹ wo tán sọ lẹ́nu. ẹ àti àǹtà tó sábì gbogbo tí ẹ yóò ti explain gbogbo tí ẹ gbọ́dọ̀ ìdí ọba àwọ gbogbo tí ẹ gbọ́dọ̀ explain àwọn èèyàn ti kúrò Ọlọ́run tẹ́lẹ̀ bàtà wọn bí ẹ bá tẹ̀lé lé lónìí akọlọ bá fi àjẹ yóò fi kókó ara rẹ̀ ó ti kó sínú àgbà ìlú lẹni náà sábà náà ìtọ́kẹ́ kùnrin kò ti gbàgbé àpàlọ́ ah, ìrọ̀lù irọ́ yẹn tó ti kéré àdúgbò àtẹ́lẹ̀ náà. Alhamdulillahi Rabbil alamin. من فتنة قد ذهبت بديانة الناس الحمد لله الحمد لله الحمد لله مبتوى يوم الجامعة الجمعة الجمعة ردود 200 ما هي على أي شيء ما لا أكل له waste of time waste of time and energy لا فائدة فيها لا من قريب ولا من بعيد لا من هنا ولا من هناك وكم من الشباب قد يعني انغمس في هذه الفتنة لعله يسأل نفسه الآن حتى صار سياسيين أعرف ليه سبب سياسة الدعوة إيه. وأولئك يؤمنون ما فهمتموني اي ما ثم هؤلاء يؤمنون يؤمنون كما يعني تقولون في قراءة الفاتحة غير المغضوب عليهم ولا الضالين يقولون آمين أمن هل من مستدرك على الإمام so àwọn àdúgbẹ́gbọ́n lọ́mọ يجمعنا قوله سبحانه وتعالى إنهم فتية آمنوا بربهم يجمعنا هذا القول الحمد لله رب العالمين نعم الإمام ابن رجب الحنبلي قال وعلم الحساب إنه àwọn ما tó إيواتي جنبه آه èyàn ti mọ tí ó fẹ́ mọ̀ tó láǹfààní èyí ó tún wá máa wá nǹkan tí ó máa ṣe rí adọ́tọ̀ láàkìlì nígbà míì kìí ṣe torí ọlọ́run ẹni yìí máa ìsáà ogún pínpín ti wá lè tó bẹ́ẹ̀ ẹni ìmọ̀gún pín ẹni ìmọ̀gún pín ẹni ìmọ̀gún pín eléwàá wò pé ogún tẹ́lẹ̀ yìí máa pín yìí wọ́n ti máa tí ó bófin ọlọ́run ọba níbẹ̀ wọ́n ti máa ń ṣe èyí tó kù ipé ìwòlà ó fi dọ̀gá àwọn ni ọmọ èèyàn bá kọ́ mi màtá èyí orí ìlú àtàkùnkọ̀ pàtàkì أو أنصف في المسألة أن أنصف في المسألة ìdí ìsàpadà jì ní pé ó ṣàfihàn pé àkàfẹ́ máa ń ṣe àjìdá wọ́lẹ̀ra àtẹ́jú ti wọ́n bẹ́ẹ̀ mú ọ̀rọ̀ ẹ̀yìn ìṣèpá sàmúlọ́lọ́. ìgbọ́n pè ní ìmọ̀ ìṣèpá bí nípa sí Quran ọlọ́run ọba ló ṣe fà á ìmáàna lè nù ha sábà yọmọ kẹyà. ọlọ́run ọba ló ṣe ìmáàna lè jẹ dáa. يقول لك كلام السورة الغاشية عقيقة ثم إن علينا حسابه يعني ثم إن علينا إن إلينا ثيابه ثم إن علينا حسابهم محاسبة يعني أوانا وأنتسيرون يعني حساب يأتي بمعنى الجزاء أما ثم إسلام olùmọ̀tò mọ̀hásábà ìmọ̀sọ́fà yóò hásábà ìsáàbà kẹsìrà anábì ní sọlọ́mà àlùsọ́lámà àkọ́jà olùkárí wọn lérò mọ̀nṣú ti bá fẹ́lẹ̀ mọ̀nṣú ti bá fẹ́lẹ̀ ìsáàbì rúzì gbogbo ẹni tí wọ́n bá ní kó wá tún iṣẹ́ rẹ̀ wò pé ẹjá owó ṣiṣẹ́ ẹni ò jí àlọ́dọ̀ọ̀rọ̀ láṣà kọ́lá tá a ṣùkúrò jọba náà أولا يقبل الله وسوف يحاسب الإنسان يسيرا ìbọ́lọ̀ láwọn kan wà tó pé ìṣirò wọn yóò fi ẹnu àrẹ́bìnrin ìnáwó wọ àrùn àwọn tí ìṣirò yóò fi ẹwọ́ kan nìkan sí ni wọn ní owó wọn ní ni wọn tú ọlọ́run kí lẹ ṣe ní tí ó lè fún Abubakar ṣèdè máa bá ìtú lójú yà man ìṣe ẹgbẹ́ olóhùn man tó ìbàkẹ́lẹ́ ìfábí ọ̀gbìn àkọ́jọ́ ọ̀gbọ̀n náà rí ọ̀rẹ́ rẹ̀. قالت عائشة أولم يقل الله سوف يحاسب حسابا يسيرا قال إنما هو عرض ولك كاسيني إن تاتنا بها في فضل يقولوا شناري ويكفره الله ما الله الله wọ́n náà ẹ̀sọ́ pé níjọ́ báyìí lásìkò báyìí nígbà báyìí ìta ẹ̀yọ́ jíà man man torí ẹ̀yin ló ń jọmí lójú wọ́n máa ní kí gbogbo ànábì ń sọ fún yẹn pé ìtàkìlá oníwàtàkùn náà rọ̀ wà lọ́bì ṣọ́kìtà mọ́rọ́tìn wàtàkù náà bẹ̀rù náà lọ́wọ́ bó ṣe kó jẹ́ pẹ̀lú àbúrò tó fẹ́ gé sẹ́nu ìlú lágbà áàpù ọkàn tó fẹ́ wà jẹ́nà ìbàlẹ̀ tó fi wọ́ wọ́lá ìṣẹ́ olóore fọ́nà tẹ́wọ́ gba ìmọ̀ tẹ́wọ́ mọ̀kàn ni iṣẹ́ olóore tọ́lọ̀ ń tẹ́wọ́ gbà tí wọ́n tẹ́wọ́ gbọ̀ kàn níbi àti wọn ò gbà ní ẹ̀yìn náà sì rántí àyà rẹ̀. tí Aisha ń sọ pé alladhina yu'tuna ma ataw wa qulubuhum wajila. ọlọ́run bá ní àwọn tó jẹ́ pé nínú nǹkan ni wọn tí wọ́n ń láàágùn sí ni wọ́n ti yọ wà kò lóru òun mú wájé lá ẹrù tí tó ń bá wọn náà àìsà dá àwọn láyé ìsàmọ́ wá sàìbò àwọn olè ní ẹ̀rọ àwọn oníbìnrin ní ẹ̀rọ àwọn oníbìnrin ẹ̀rọ <laughs> bẹ́ẹ̀ ni mọ̀mìnà àwọn onígbàgbọ́ mọ̀lẹ́ àwọn ẹ̀rù ń bá àti ìtọ́lọ́wọ́n gbàtẹ́. sọ láwọn tó sọ yìí ọkà tí wọ́n ti balẹ̀ yìí ìgbà ní ìmọ̀ pálù ìpùn ẹlòmí ò ní gbọ́ yìí àmà ní ọ̀kẹ́ lè ti balẹ̀ lè lè bèèrè ìrìn ìpùpọ̀ yìí ìlànà àkọ́kọ̀ yẹn balẹ̀ náà lọ́dọ̀ ọkàn tèmi ò balẹ̀ ní ilé bá rẹ̀ ọkàn rẹ̀ ti balẹ̀ jù ẹni tí ò mọ̀ ní mọ̀ ẹ̀sìn gbogbo ọkàn nímọ̀ ló yẹ kò ní bèèrè fún dájú yóò kàn fún fátọ́ kan fúnra náà ìmọ̀ ẹ̀sìn òṣùpá àti lọ́ọ́ yóò kàn fojú dáná ẹ̀ ẹ̀sìn ọ̀yọ́ kó ju bá ti wájú ẹ̀. pé làdáǹdì gan lè gbọ́n ẹ̀rọ ọ̀rọ̀ làdáǹdì rẹ̀ pé ọba lana làdáǹdì rẹ̀ fún kàtìkìtì eléyìí iná. àmọ́ yẹ kú lọ àwọn ìtàkà lẹ́wọ́ ní rahimahullah المشكلة أن العقوبة نار So hisab, ilmu hisab وكذلك علم الحساب ìmọ̀ nípa alfarọ́ì tó láti pínbú àti jù a máa wọ́ yàtàájú nínú ilá máa yúrọ̀kú ìyí ìfàábù máa yàǹfààrù min qasmin farọ́ì náà qasmin farọ́ì ìpé èèyàn kọ́ bẹ̀ òníbò láti والوصايا اتنتو سي وصيا كالي بولا تيو انتو سي وصايا جمع وصيا والوصية ماذا هو تمليك مضاف الى ما بعد الموت تمليك مضاف الى ما بعد الموت من غير تبرع تمليك مضاف إلى ما بعد الموت يا يطلعني وفي هبة لأن الهبة قبل الموت أما الوصية ما بعد الموت قال إن ترك خيرا للوصية للوالدين كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا للوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين ومن بدله بعد ما سمعه فإنما إثمه على الذين يبدلونه أي هو أي أيوة، وصية فعلا أبو وصية فيها باشي لوري الشيء أصوتلي يعني نوبوه باشي نباي فإن وصية لتمليك المضاف إلى ما بعد الموت لا ما بعد الموت أه mọ́tò tí dẹ́rẹ́bà mi wà ما ti ما من wa يوم الجد maa ìjọ ni dẹ́rẹ́bà ni mọ́tò àá nígbà tí wà lọ́wọ́ ẹ̀ta lónìí ọ̀gá tó ṣe rí tóyé tẹ̀mìlìkún mọ̀dọ́fún ìlà máa bá dàlì mọ́wó òní wọ́n pè ní àlọ́pẹ̀yà kẹ́ni ẹ bá tọ́gà bá kú lé ní ìfọ̀n ní mọ́tò yẹn wọn àyàtọ̀ lọ́wọ́ ṣọ́ọ̀kù kan tí mọ́tò yẹn bá jẹ́ kó ju túlùtù kọ́pàtì rẹ̀ lọ́wọ́ wàtí ọgbọ́dọ̀ dúró fún wa. والأمور التي تقسم بين المستحقين مستحقين لها àti pé ká fi mọ ẹ̀tọ́ ní tó bùká tó jẹ́ pé ẹ̀tọ́ rẹ̀ wà lórí nǹkan ká mọ bóò láti fún ká jù lẹ́tọ̀ rẹ̀ kìí sí kí ẹ máa fi ilmu hisab mìíràn ó máa fi sákọ́ kiri pé a ah, ó ń ti wà ẹ́ òun lè pín ogun Dangote ó wà láyé gbà tó wá jẹ́ pé tí ó kàn ojú ìsìnkọ́ọ̀dì yìí wọ́n lọ. ìṣe àkẹ́kọ̀ọ́ tó sáré ta ara ìmọ̀ tí alimọ́mọ́ ìgbìmọ̀ ọjọ́ pẹ̀lú àǹbá ní ti wá pé níbí ìgbìmọ̀ ọjọ́ pẹ̀lú àǹbá ní ti wá ti di pé ká ti níwọ̀n ní gbogbo wọn náà bá ń kọ́kọ́ jẹ́ torí tọ̀ náà. wàzáìdù aláàdárí nítorí wá ti kọjá ní tí báyìí máa la ya ń tẹ́fẹ́ ìtàbàrù bí i láǹfààní mọ́ pípà ní ọmọ wà ìlàyọ́ mẹ́fà ìlà mọ̀járọ̀dù ríyàdọ́tìl azhar hmm. ọgọ́rọ̀ inú àwọn sálàfù wa wọ́n mọ́ kọ́ ìmọ̀ pàrọ̀ ìlú ó ti rí àǹfààní kan tó yẹ lápọ̀ nígbà حساب لدى الحاج الأعور طيب. الحاج الأعور شيعي يعرف يتشيع الحاج الأعور يتشيع وكان شعبي يحذر من مجالسته المهم شعبي يقول لا يا ولد هذا الأعور ايه وكنت تشيع يقول وهو يقترب منهم يتعلم منهم الحساب وهو من لو كير الله حساب لله كيف من شعبي من قال سفيان بن عيينة الناس في زمانهم ثلاثة ابن عباس في زمانه قل علماء الناس ثلاثة علماء الناس ثلاثة ابن عباس في زمانه والشعبي في زمانه والثوري في زمانه شعبي àwọn ìjẹ́ pé mo rí sàábé kan rí báyìí o àárín àwọn sàhábà ni wọ́n ti dàgbà wọ́n gbé láàrin àwọn sàábé ni o ó ní inni adrọ́pù kọ́sà ní àti sàhábí yìí 500 tó o túnmọ̀ túnmọ̀ píkì ìlú ẹni lẹ́yìn òní ìnáwó sọ́tà kọ́lùfà àlì ó túnmọ̀ kéèyàn oníran rí àlì ìbínàbí tọ́lẹ̀ yẹn tó mọ tó mọ fíkù dóni wọ́n tẹ̀ wulẹ̀ sọ fún wọn fíkù dóni wọ́n sọ fún wọn fíkù dóni Ibrahim tẹ́yìnì yẹ́wù àṣekì kọ́lá mọ́rọ̀ àìtù akọ́ha yàrá mọ́rọ̀ àìtù akọ́ha mi tíra kò sí ẹni tí fíkì wẹ̀ dàbí mọ́ tíra ni. alhamdulilayi wọ́n ní ọ̀rọ̀ kan tó ṣe àwọn tó ń bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ láǹfààní ìmọ̀ náà ṣáàbí pọ̀ níbi tí ẹnìkan wá bí wọ́n jọba pé hàlì للشيطان للإبليس زوجة إبليس هنا بياو من يجيب قال شعبي ذلك عرس ما شهدت يعني نكاحا ذلك نكاح ما شهدت إنه ما تنسي يجيبه ẹni ẹwà pẹ́ ìdáyẹ̀wà lọ fànàdáwò ṣáàbí ó ní ẹbá pọkùnrin yẹn kò jẹ́ ó ní ẹ̀wọ̀ kọ́lá náà kọ́lá zakartu kọ́lá ohun sọ̀tánà àbàtẹ̀tẹ̀rẹ̀wò náà òhúwá wọ́pùrù yẹ̀ta ọlọ́ni àbàtẹ̀tẹ̀rẹ̀wò náà tẹ́wàá mú èṣù òun àtàwọn ọmọ rẹ̀ sábà zọ dòrí yẹtù fi kùrán sọ̀bí yàní bìmáàná aláwòláàdì yẹ́rù kìbá àwọn ọmọ tí ò bá ti dàgbà kàmọ́kọ́lá rẹ̀ dàgbà ìtẹ́ bá lọ kẹ́lẹ́tù zòríyà wọ́n làwọn zòríyà tó ń dó àbá ó sì láwọn ọmọ kéékèèké láti. ha láàrin láàrin ọ̀la tó ṣáàbí ní ajẹ́kóṣe ìtọ́ni ní ẹ̀rọ tí ó bá ilé bímọ. ọlọ́run ti sọ ìṣòro ti dúró ọlọ́run ni wọ́n lè rí na ámánú واتبعتهم ذريتهم واتبعتهم ذريتهم بإيمان ألحقناهم ألحقنا بهم ذريتهم وما ألتنا من عملهم من شيء كل كل امرئ بما كتب الرجل متبا شعري والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم ẹ̀rí gbogbo àwọn tó nígbàgbọ́ wọ̀tàbàátù zurriyatu àwọn ọmọ wọn náà sì bá wọn ṣe bẹ́ẹ̀. bàbá àtọmọ ní jọ kí ẹ̀hún pín sí ọlọ́wọ́ ọgbọ́n ní gbọmọ rẹ̀ bí ọmọ ìgbìmọ̀wọ́ rí ọmọ ìgbìmọ̀wọ́ rí wàmọ́ àlàtìnáhùn mí ní àmàlì mi ṣe ọlọ́mi iṣẹ́ wọn ò ní ní ṣòfò kó lóore ìrìnbìmọ̀ kásábàárọ̀ yìí tí a kó bá dáa tó lè jọmọ̀ rí ló dáa so alimami sáàbì wọ́n bí pé min aina laka hadha al-ilm ó ní mọ̀rẹ́jú wá pọ̀ tó báyìí قال رحمه الله من أين لك هذا العلم لما رأيك قال رحمه الله تعالى لا إله إلا الله لا إله إلا الله هذا ابن عباس إذا نفي شيء قال لا إله إلا الله سبحان الله أما قال قال سير في البلاد وصبر كصبر الحمام وبكور كبكور الكرام بك يا شيخ الحمد للہ الحمد للہ قال من من اين لك هذا العلم قال من نفي الابتناء والطير في البلاد والصبر كصبر الحمام وبكور كبكور البراب أه إيمانك توقف قال من نفي الابتناء gbogbo ń ta akọ́láyé àfiwáyé. wọ́sẹ̀yìn fìlìbìlà àti lónìí ìgbà àwa wọn fọ àlọ́. wàsọ́bùrù nkàsọ́bùrù ìhàmà àti sùúrù kó dàbí ẹyẹlé nínú gbogbo ẹyẹ láyé ẹyẹlé ló dògbò jù ẹ bá fẹ́ mú ẹyẹ ẹyẹlé ló dògbò jù ló dògbò jù ló rẹ ẹ̀mù ó mọ̀ sí bẹ́ẹ̀ lọ́dọ̀ àpá rẹ̀ wípò mọ̀ kàbẹ̀ ọ̀sọ́gbòrò nǹkan sọ́gbòrò rẹ̀ sọ̀rọ̀ wọ́n bùkúrú níta bùkúrú ìgbòrọ̀ àti òye sáájú mi débẹ̀ yẹyẹ kánakáná àbùkúrú ìgbòrọ̀ kò sí ẹni tó nímọ̀ tó pọ̀ tó bẹ́ẹ̀ ẹ wo àwọn tí sùúrù àbẹ̀lẹ̀ yìí náà ẹ wo ìtàn ìgbà àbáṣà tó fi wé ìgbà àbáṣà tó náà ṣe lọ́mọ ń jókòó lẹ́nu ọ̀nà زيد بن طالب دون زمان زمان كيف يكون في داخل كيف تقول نعم شعبي أقا علم الحساب لدر الحارث الأعوف وكان شيعيا وكان يتشيع ولا يقال إن شعبي لا يعلم إن شعبي لا يعلم هذا يحذر من مجالسة الحارث أما لو الحارث إنه يتشيعه وهو يقترب منه يتعلم منه الحفاظ فقيل له يا إمام أنت تمنعنا من مجالسة الحارث الأعور قل له الحارث الأعور òsì ní táwọn lọ ní ìnáma àtàlàmù nínú ilẹ̀ ìgbà èyí já kan mọ̀ ní wọ́n ti fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. ó yá tú pẹ̀lú ọ̀rọ̀ muhammadu rufiri ṣe máa rí àwọn tíṣà àbí ti dàgbà àbí fílíkù wà kí ṣe bẹ́ẹ̀ ìfẹ́ kan máa ń tú tùkùtù tí ò bá nǹkan lọ tó jẹ́ pé èyí padà rí pé àtúnyẹ ah, ò lè lọ sí àyà kò bá tẹ̀lé lọ kò bá tẹ̀lé lọ kò sẹ́ni tí ó wù yí ayé bẹ́ẹ̀ ayé ò ní ní lára tí ò ní padà rí pé èyí máa ń sàbò sí i torí pé ilé ayé ò ṣe ṣe bẹ́ẹ̀ ilé ayé ò ṣe ṣe bẹ́ẹ̀ ilé ayé ò ṣe gbé bẹ́ẹ̀ ẹnìkan kan ò gbé ayé bẹ́ẹ̀ rí i. ilé ayé òṣèṣe bẹ́ẹ̀. قال رحمه الله وكذلك علم الحساب يحتاج منه إلى ما يعرف به حفاظ ما ينفع من قسم الفرائض والوصايا والأمور التي تقسم بين المستحقين مستحقين لها والزائد على ذلك ما لا ينتفع به أو ما لا ينتفع به إلا مجرد ريادة الأذهان وانتقالها لا حاجة إليه ويشغل ويشغل عما هو أهم منه يشغل يمجدنا للواو يشغل ويشغل شغله عن شيء أو أشغله عنه عنده صواب ويشغل عما هو أهم منه قال ابن أبي البر وأما علم الحساب فالصحيح عندهم منه معرفة العدد والضرب والقسمة والتسمية وإخراج الجذور ومعرفة جمل الأعداد أعداد ومعنى الخط والدائرة والنقطة وإخراج الأشكال وبعضها من بعض وما شاكل ذلك قال والحساب علم لا يكاد يستغني عنه ذو علم من العلوم

àṣàyà. Kálẹ̀ yìí, tàbá kò tí agbárò ìfún yín lánàá, wọ́n lè ṣubú à ẹ̀yìn tí wá lè lọlé. Ọlọ́run ni ìjágbára yóò ká sára, ṣé gbogbo lè bá tún. Ó sọ ọ̀gbọ́rọ̀ rẹ̀ ní ọ̀sẹ̀ wọ́n bá kà á lóyún náà lẹ́dùn mọ́mọ́. Ìyá àjá sára wà fún ìyẹ́ tó ń fẹ́ fi ọlọ́pàá mẹ́nìkan tó ní ẹ̀sọ́rọ̀ agbábọ̀ àwọn fi mú ìṣúwájú wọ́n ní àìjù èso àtàwọn fún mi àwọn tánàbù náà ọlọ́pàá mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n sọ fọ́ bá pé bá ń pè jù lẹ́wọ̀n ìsọ̀tọ̀kùsọ pàrọ̀ ìkọ́nà sáni gbogbo ẹjọ́ kọ́ mọ́ àdé tó gbọ́dọ̀ ẹ̀sìn yìí ti ويقول لهم فهيبين لهم لهم شاء الله والعلوم العلوم المستحدثة أو أمامي وانتو بعد دعوة العلم نقطة إما وسعها الجمال مثل ما تزوجي وسعوها ọ̀rọ̀ ìsáàbì ilé ìlú ìgbìmọ̀lá tó bá di ọ̀sẹ̀ tí bọ́ lọ́n ṣọ́ ẹ̀mí wa rọ̀mọdọ́n ti dé o ẹnu gbàgbé pé oṣù yìí ìbáàdà téèyàn bá fẹ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run ó gbọ́dọ̀ máa ń ṣe ìjọsìn ọlọ́run sọ pé yáyọ ẹlẹ́bí náà á mànú yáyọ ẹ̀ná sọ̀rọ̀ lójú ọ̀rọ̀ ńkọ fún mọ̀lẹ́bí ọlọ́kọ̀ fún mọ̀lẹ́bí náà ní ọ́bíkún làálẹ́kún bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yáyọ ẹlẹ́bí náà á mànú كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم فعبادة وارزاق من تقوى كنا بينا لكم شيء عبادات ماشي عبادات تقوى إيه، جري تقوم كان صلى الله عليه وسلم يا أيها النبي اتق الله يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين àwọn sọ̀hábẹ̀ rú bá يقول yóò tọ́lọ́ bá sọ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ارجعوا إلى الجميع كيف يتقى الله حق تقاته حق ها حق تقاته بوجه يكني بيولي بيولي على ذلك الله تعالى سوايا فإن فاتقوا الله حق تقاته وده ينتهي الله تعالى الجميع إذا تقرأ عبارة كافي ìdúgbà lè ṣe rárá o ibi tágbà rẹ pẹ́ kúrò lọ́lọ́ àlejò bọ́ àti àtàkùn wọn àti mọ́tàbà àti ìbí ọmọ dẹ́sẹ̀ ní ìlú àrùgbé ọlọ́run tí wọ́n tako ara ò ní tí agbára rẹ̀ pin mọ́ ẹ gbọ́n kan tí yusuf sọ fọ́lọ́ wa ni fàyínlá ń tọ́kiri fàánì déédà húnà wọ́n ilé ní ọlọ́run tó bá ilé sọ́mi lọ́wọ́ àwọn obìnrin à àkóónú ìdáhùn sọ̀bí ìwú sọ̀bí lọ́mọdé o máa máa wà ti kọ́ ọmọ ọmọ lọ́yìn àbí àmì ìsọ̀bí sọ́lọ́ sọ́lọ́ وما رأيت منا قصاص الأقل والدين أذهب باللب الرجل الحاكم ní rẹ̀ tó wù pé sáwọ́pọ̀lọ́ tó sì lè da channel fún yàn ó sì máa pàdé ní ìdíwé àti mọ̀tọ́mọ́ ẹ̀ náà èyí tó sì máa fi ẹ̀gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìjọba ẹ̀ sílẹ̀ kí ó ṣe òun sì máa yóò sàn ní nítorí yúrò obìnrin kan wá sọ́dọ̀ Hasan al-Basri wá bèrè pẹ́sàn ọmọ tí ó rẹ̀ ní ma ra'aytul hasanan yatakallamu fi dunya qat hasan bá ti máa jẹ́ wá tàwọn ọmọ sọ fún mi muhammad bin siri mara ẹ̀ tí ó wọ́n lè sin mara ẹ̀ lè fi pàkì. ẹ̀rín tó le mo fẹ́ ká sọ̀rọ̀ síbẹ̀ náà nìkan wà mí mo pé iṣẹ́ àwọn gbọ́dọ̀ tẹ̀sí bọ̀ agbọ́dọ̀ ní àwàdà díẹ̀ díẹ̀ nínú tẹ̀lé wa gbọ́dọ̀ pọ̀ jù àyìn ara náà sọ ní ìtàn ẹgbẹ́ ọ̀rọ̀ lérí ẹ̀ tí àyìn náà tún lẹ́gbà wà tó ní. obìnrin yìí wá dé wọn bí asan albasiri question wá bí tán ẹ tó gbà wọn sọ pé yíyà sọ̀rọ̀ rí jù wọn á bẹ̀rù yóò lẹ́yìn tó sọ̀rọ̀ rí jù gbogbo tọ́lọ̀ máa kó bẹ̀rẹ̀ lórí. ó lẹ́yìn alẹ́ fẹ́ àwọn tó dàbí bèbí báyìí ìyàgbé yóò bẹ̀ kọ́ wà bọ́ ọ̀gá tó gbé kó lẹ́yìn ìṣeré tó mọ̀ yàtọ̀ tó wọ ju alẹ́ yìí ha yóò tún wá padà fẹ́ lómi yóò mú ayà ọlọ́run kọ́ ní ojú ayọ̀ nínú halal halal ni olè fẹ́ràn lé ọ òní á látún ti ná tàbí làhàdà ẹni wọn sọ pápá ìbáwọn yàn ìbá ń lọ padà wọn ní padà lọ rẹ فقال من تزوج هذا فقد أفلح ha ẹni sórí ilé wọ́n fẹ́lẹ̀ ọwọ́ tó ní ní ìjọ kan tó gbọ́ pàápàá sọ̀rọ̀ ayé báyìí ẹ wà gbọ́sùn ọ̀rọ̀ yusuf yìí nílà tó sì wà á ní ẹja ó ná àbùkù ilé yìí ó gbọ́pọ̀lọ́ ti jẹ́ wà á kún nílẹ̀ ìjà yìí máa ń ṣe ọlọ́run àgbáyé pé kàdáríkà nàṣírífò àdúgbò súnà àwọn bí kíbàjẹ́ yẹn fún lọ́dọ̀ rẹ̀ lọ́kẹ́ mi. wọ́n fẹ́ jẹ́ àmírò ní ìta wọ́n ti ọpọlọ rẹ̀ sọ̀tàn sọ̀lọ́ Not network.